دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bisimilah alhamdulilah. ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى ilé يا ẹ الله الحمد لله ọba allah. alhamdulilayi. tuntun ṣàánú wa pẹ̀lú ìjẹ́kíyá máa láǹfààní àti rí rọmọdọ́nù náà gbà pẹ̀lú àlàáfíà araba sí ìgbà lọ yìí. alihamudulilayi. adúpẹ́ fọlọ́wọ́n ọba náà. wàkàmù wàkàmù tọ̀rí kọ́dà kọ́lá fi ìtura bẹ́ẹ̀. mélòó mélòó làwọn òjò tó ti rọ̀ nígbà tí ti wọnú ilẹ̀ lọ. kọ́dà kọ́lá fi ìtura bẹ́ẹ̀. èyí tá à ń pè ní mélòó mélòó òjò tó rọ̀ tilẹ̀ ti sì kọ́dà kọ́lá fi ìtura bẹ́ẹ̀ ju rabbi. Àkàìmọye oríṣiríṣi àwọn nǹkan ìmọ̀ ńláńlá náà ló ti ṣẹlẹ̀ ní ọ̀bà ìtọ́ ọ̀tọ́ fi ju rabbi. Ìtún túmọ̀ sí àwọn òròyìn ìmọ̀ àwọn òròyìn oríṣiríṣi ìbànújẹ́ ọ̀nà láti gbọ́. Wàtàmọ̀tọ̀rí kọ́ dídàkọ́lá fi ju rabbi àwọn oríṣiríṣi àwọn tó wá ń ṣẹlẹ̀ táwa náà ń gbọ́ yìí. wa nahnu mawjudun fiha alhamdulillahi. àwa dẹ̀ sí ń bẹ̀ mí bẹ̀ iná dẹ̀ ń bẹ̀. wa nahnu mawjudun fiha alhamdulillahi. àwa wọ ọlọ́run dá àwa sí kì í ṣe pá àmọ́ ṣe o ó kàn ń kó mọ̀ ọmọ ṣàánú àwa ni o. wa in nazartu umuri min bidayatiha. àti ti bá bojú ẹ̀yìn gbà mí tí mò ń wo àlámọ̀rí ọ̀rọ̀ mi láti bẹ̀rẹ̀ ajé ayé mi ni. Àyín náà sọrí tó mú rí mi bí dá ayá ti ha. Mi ò mọ̀ bóyá iná máa ń flashback, bóyá máa ń wo báwo lẹ ṣe tẹ̀ náà. Àyín náà sọrí tó mú rí mi bí dá ayá ti ha. Ẹ̀kọ́ nípa adé lónìí, ọlọ́run ó máa nífẹ̀ẹ́ yín púpọ̀. Níbi dáyà ti ha ìlà máa dárí jì ha falẹ̀ hàmùdù líláyé. إلى مدارجها فالحمد لله èyàn ronú gbà mí èyàn wá rò pé ah, àbísí mi ni èmi nìkan lọ́lọ́run fẹ́ràn jù láyé ni ah, oríṣiríṣi tó ń ṣe fún mi ah, sì wá jẹ́ ọlọ́run mà dúpẹ́ o ọlọ́run á dúpẹ́ o mo bẹ́ẹ̀ náà dúpẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń dúpẹ́ mi tẹ́ náà wà lọ́hùn èmi ń bá yín dúpẹ́ mo bára tèmi náà dúpẹ́ fọlọ́run pé alihamudulilayi atún kíra káàbọ̀ lónìí àwa ń bẹ ọlọ́run kó jọ àwọn àlàyé ń ṣe fúnra wa lórí ìkànnì fresh fm 107.9. oh seven dot nine bàbá wa ẹrú ọlọ́run ẹni rí alhaji wa shamsuddin ṣe ilé tí wọ́n ṣe rògbọ̀wọ́ rẹ̀ ìkọlọ́ba fún ní ẹ̀sán dáadáa. àmín. ó kilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n gbọ́ tí wọ́n ń pè ọlọ́run jọ ìta ń sọ bí i àníkàn mí náà lẹ́mìí wípé à ọlọ́run kó bá wa fi tún àwùjọ ṣe kó bá wa fi tún ẹbí ṣe kó wa fi jẹ́ kí orílẹ̀-èdè wa kó tún rójú ráàyè káwọn èèyàn ṣíwọ́ kúrò níbi ìwà bàjẹ́ kábàdìjọ gbáyé gbádùn káwọn èèyàn mọ ẹ̀sìn gangan bó ṣe yẹ káwọn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó wá direct látọ̀dọ̀ ọba tó ní ayé àtọ̀run ìyẹn náà ni tó jẹun tó wà lọ́kàn wa àlérò ń gbà nǹkan mi àláníyàn àti bẹ́nikẹ́ni àláníyàn àti fẹnikẹ́ni ṣẹ̀sín àláníyàn àti tasẹ́nibọ́dì kò kàn wá bí kì í ṣe pé ṣùgbọ́n a mọ̀ pé gbogbo pálapàla pàlàpàlà tó kún orílẹ̀-èdè tó kún ayé tó kún mí lónìí àfi ká máa sáìtì àfẹ̀ sáǹpù fáwọn èèyàn ká máa fi ṣàlàyé ká máa mú wọnú wáàsí yẹn lẹ́bi tó wáàsí wá ń gbabi àwọn ọmọ ọkùnrin tí wọ́n ń dirun àwọn ọmọkùnrin tó ń lo yẹrí àwọn tó ń bóra àwọn ọmọ yahoo àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn àwọn apànìyàn àwọn àfọ oníjìbìtì ẹ̀wọ̀n pẹ̀lú àwọn oníjàlábí àtúríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo àwọn nǹkan burúkú yẹn tójú bá ti là kúrò ń bẹ̀ táwọn èèyàn bá ti bọ́ kúrò nínú gbogbo wàhálà yìí là yìí àwùjọ á ń tàwa wà áfítà yẹn kọ́lọ̀hún máa wà jẹ́ káwa náà rí àpàdà sí àgbègbè ìfowó náà ń kọ́ lánàá pé kò dá ìtò náà ń ṣe iná ń kọ́ ayé máa ń retí orú rẹ̀ kọ́lọ̀hún kó jọ àdánwò orú àpàdà sábúrú orú rẹ̀ ọlọ́mọdé tó sáwa náà o. ẹ̀yin náà tẹ́ tí màá ṣe pálapàla tẹ́ ṣe bálabàla ọlọ́mọdé kìtì náà padà dé bálabàla lọ́la o. ọlọ́àjọ kan tọ́lọ́ àwọn tó ọlọ́run bá ní ṣetán ni ó dẹ̀ dìsáyìn kan burúkú fáwọn èèyàn wọ́n dẹ̀ rí bí nǹkan rí ṣetán èṣù ó dìsáyìn wà bàjẹ́ fáwọn èèyàn ó dẹ̀ rí bí nǹkan rí ọlọ́run ó wá ń dictate fún wọn tó bá ti fún wọn lílé ìtàn kọ́kọ́ ń ṣílẹ̀ lọ́wọ́ táwọn èèyàn gba wèrè rẹ̀ kò tún ní pẹ́ o atúmùmí ilé wọn lọ́wọ́ ẹ̀tùgbélé ìwò àyà tó gba wèrè nìyẹn náà ọlọ́njọ́ là wá o tẹ̀síwájú lónìí bí ta bàdà nílẹ̀ fún ọdún. Máa Mùsùlùmí yẹ̀dẹ̀rún bí dáwà tí ilé ìṣàfihàn ìfẹ́ mọ́ ẹ́n. Ọ̀rọ̀ pàtàkì nípa àdúrà ṣíṣe àwọn ẹ̀kọ́ tó wá rọ̀ máa dúà òun náà ní ta ń bá bá. Ọ̀rọ̀ pàdé àdúrà tó wá ṣe yìí lẹ́yìn tàbí ìlà ìsìnmọ̀ orin kò sẹ́ṣẹ̀ nínú àdúrà yẹn kò sí wà bàjẹ́ kan láàdúrà àdúrà tó dẹ̀ ṣe kìí ṣàdúrà jákun ẹbí ìlà àtọ́húnlọ́hùn kìí tún ṣe pọ́ náà ti jákun ẹbí wọ́n ṣe pọ́nà ti jákun ẹbí tó fi já síkà àdúrà rẹ̀ lè má gbà torí pé ìkùn ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ káfí mọ pàtàkì ẹbí nìyẹn o èèyàn gbọ́dọ̀ bẹ ẹbí jẹ́ kó wá rò pé òun fẹ́ kọ́rọ̀ tó ń lójútu o tó bá ń lójútu láàárọ̀ kì í ṣe pé kílẹ̀ tó ń ṣú àdàrú. irú ní ìsìn ẹ̀kọ́ ni arábìnrin nǹkan mẹ́ta oníkẹ́rù máa retí tó bá ti bẹ ọlọ́run lórí ìgbà. ìmọ̀ àtún àjẹlẹ́lẹ̀ ọ̀dà wà tó hó. nínú kọ́lá àwọn ìṣeun tó ń fẹ́ fún kó kádùá ìgbà. wà ìmọ̀ ayẹ̀dẹ̀ kíra ha làhú fìlà kíra. àbíkẹ́ kọ́lá ń bá rẹ̀ sáfún tó ń tọrọ ẹ̀ pé kò wọ́ọ̀tì kó ní nǹkan láyé tó bá ní láyé á ṣèdíwọ́ fún. wà táwọn ọmọ ẹ̀dá máa ń sábà dààmú. láàrọ̀ yà á làmú lẹ́mọ́rù. kánípẹ̀dé èèyàn bá mọ̀ ni. láàrọ̀ yà á làmú lẹ́mọ́rù. kánípọ̀lọ́ ń bá fi hàn ẹ̀dá èèyàn ni. láàrọ̀ yà á làmú lẹ́mọ́rù. kánípọ̀lọ́ ń bá jẹ́ kéèyàn mọ tó lè ṣẹlẹ̀ tóun látara tóun tọrọ. láàrọ̀ yà á làmú lẹ́mọ́rù. kánípọ̀lọ́ ẹ̀dá yékéyéké ni. máa yọ kó fi zamanu

kánípọ́ mọ̀ kó bìnrin yẹn màdàrú obìnrin ni. làrúbà máa. ṣèbí wọn náà mọ̀ ètò ìfẹ́ sílé lónìí. fọ́ọ̀rọ̀ mi ná kọ́dé tàmá ná. ọmọ wàhálà tó ṣe kó tó rí fẹ́. làrúbà máa fọ́ọ̀rọ̀ mi má kọ́dé tàmá ná. ṣé ẹyẹ ti bọ́ máa kábàámọ̀ mọ́ dẹ̀bẹ́ lọ́n kọ́ lọ́n yí padà ní. yàmú yàrá ìṣàkúlé kọ́líbù rẹ̀. bẹ́ẹ̀ lọ́mọ mi. fi hílàlá

أيام هداية والخير أقلب ما يختاره الله يا كبير متاجون لواي والخير يا قلب ممكن جوريري ما يختاره الله وعدين لا يتبعطين بمن ونطلهم بفو والخير يا قلب ما يختاره الله طلهم بشفون لوريو توريه كان يتنطون تنون أفيد دي بريزيد توريلي دي لا بيري kó náà sọ pé ọlọ́run jọ o tó orí bá wà níbi pé kí n jẹ́ ààrẹ orílẹ̀-èdè jẹ́ kó bọ́ sí mi lọ́wọ́ jẹ́ kí n débẹ̀ rọrùn o tí ò bá sí oríire ń bẹ̀ fún mi láyà sí lálẹ́ kìámọ̀ mi tó máa ṣokùnfà ná fún mi ọlọ́run má jẹ́ rí bẹ̀ dé o ṣe máa tọrọ bẹ́ẹ̀ sà kí gọ́vnà náà sọ pé ọlọ́run tó náà fẹ́ di gọ́vnà tó bá kó oríire wà níbi tó kó ń di ipò gómìnà ìpínlẹ̀ báyìí jẹ́ kó ń débẹ̀ o ṣùgbọ́n tó rí ibú bá wà ń bẹ̀ fóun tó yẹ kó ń ná máa jẹ́ kó ń padà di ẹni ògún ẹni ìgbésẹ̀ pé sátúbọ̀ tó òfin ní da tóun tó máa fi jìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ kó ń débẹ̀ o gbogbo pòtẹ́ náà wá ń rọkàn pẹ́fẹ́ dé yẹn kẹ máa sọ sọ́lọ̀ tó ọlọ́run tó orí bá wà ń bẹ̀. tààmù yá ṣẹ̀kù ní kọ́líbù máa fi ilẹ̀ aláàkùlàhù rẹ̀. zọ́zọ̀ mi wá sí. wọ́n lè kọ́ èrò yá kọ́líbù máa yà kàtàrò ojú kòkòrò ẹ̀jẹ̀ ènìyàn kì í jẹ́ kó tiẹ̀ fi lè kàn ju àpáàpá. wọ́n lè kọ́ ìrora àpálẹ̀ bò máa yá kan táàrù ọlọ́. kọ́dà tẹ bá ṣàdọ́ ọ̀fẹ́ lómi tẹ bá sọ bẹ́ẹ̀ fún pé ẹ̀sà ń tẹ̀ ń béèrè ipò tẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ dé yẹn tọ́lọ̀ ń bá rí kó máa lo orí fún iláyé yín nínú sàárè yín ní gbangba àlùkìyàmọ́ yín àti fún àwọn ọmọ yàtọ̀ ọmọdé ọmọ yín ọlọ́run àjọkú bọ́ sí fún yín tọ́lọ̀ ń bọ́ wá rí kó kò ní lo orí fún yín ó máa padà jẹ́ àdánwò fún yín ó máa jókòó fún yín ó máa jókòó ìjà fún yín lọ́dọ̀ ọlọ́run àti ó máa jẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí gba ìpè lọ́dọ̀ àwọn èèyàn láyé ọlọ́run ní ó bọ́ sí o táàfà kan bá ṣerú rẹ̀ lóde fólóṣèlú kan fólówó kan fẹ́nìkan tí ń háyà kò jọba kan nípa agbára kan àáfẹ́ lè ṣe. kàmù yá ṣe kú lé mọ́ríwù kàmù yá ṣe kú máa fi ìhìnlẹ̀ àlákòlà fún. والخير يا قلب ما يا يختابه الله والخير يا قلب ما يا يختابه الله ولا شريك لنا náà ní tààrẹ ń Eh, Àkàìmọ́yà lómi tí a tó kò ń ṣe kókó tó dépò, ń gbò dépò tán ló bá dìdàkudà. Àdábò dùn ààyè. Tàbí wá tó ń gúnlẹ̀ sórí àwọn ẹ̀kọ́ tó rọ̀ máa dùn àtà ń bábọ̀ tẹ́lẹ̀. Bí sínkì bá lòlù kíbílà ti fi dùn ààyè. Lára àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ pé yàn ń ṣàdúrà ní kéèyàn kọjú sí kíbílà tí wọ́n bá ń ṣàdúrà. Kò sí nínú ẹ̀kọ́ ìsìlámù kẹgbẹ́ ọ̀tún sí, kó kẹgbẹ́ òsìn sí. Gbogbo eléyìí ní sí kò sí nínú ẹ̀kọ́ àdúrà, a gbọ́dọ̀ kọjú sí kíblà ní tàbá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Àlìbádé wù bí àmìdì láì tààlà wà sọ́lá tún aláàrọ̀sọ́lélàáhì. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ máa dúà ṣíṣe ni kéèyàn bẹ̀rẹ̀ àdúà pẹ̀lú kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run. Wà sọ́lá tún aláàrọ̀sọ́lélàáhì. Dúpẹ́ lórí ètò ní kó wá láti fún Anábì sallallahu alaihi ni pé tó bá fẹ́ ṣàdúà kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah. Alhamdulillah Ọlọ́run mo dúpẹ́ fún lórí gbogbo orí mo dúpẹ́ fún ẹ lórí ìtí mo mọ̀ àti tí mi mọ̀ èyí hàn àti tó pamọ́ èyí mo rọ́tà àti tó tí mo tẹ̀ ti gbàgbé gbogbo oríṣiríṣi oore ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìkẹ́ tó ṣe fún mi mi ò lè kátán ọlọ́run mo fún ẹ kọ́kọ́ tì yẹn síwájú náà. As-salatu ala rasulillah. ìyẹn túmọ̀ sí kó wa appreciate gbogbo ohun tọ́lọ ń ṣe nìyẹn torí pé o ti dúpẹ́ dídúpẹ́ yẹn dẹ̀rẹ́ dólè ní tí yẹn bá ti dúpẹ́ o tún ti ní àná dáwọ́rẹ́ mi automatic lélẹ̀ yẹn la in shakartum. la azidannakum. ìyẹn ti dúró automatically ni ẹlẹ́ẹ̀kejì ní kó tún wá sí sọ̀rọ̀dù fún anábì sọ́lọ̀ ẹ̀sọ́lọ̀. aláàlẹ́wọ̀sọ́lọ̀ wà kọ́ di sẹ́mi anábì yìí sọ́lọ́lá àlẹ́wọ̀sọ́lá mọ́rọ̀ jù láyìn yẹ̀dẹ̀rún fi sọ́lá àti yìí. alábẹ̀ gbọ́ arákùnrin kan jọkàn ìyẹn ń ṣàdúrà lọ́wọ́ ni. bí sọ́lá àti ee. ó kírun táwa bẹ̀rẹ̀ sí bí ọlọ́run. ọlọ́run yóò sọ ní alànàbí yìí sọ́lọ́lá àlẹ́wọ̀sọ́lá mọ́fọ́kọ́ alànàbí yìí àjílà hádá. Ojú máa ń pán ilé púpọ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́yin ojú ń kan gan-an. Ó máa dá àrùn fákan lálàáhù áúlígé ìrìnhì. Ànábì wá pé àbí kádẹ̀ náà ànábì sọ fẹ́ni tó súnmọ́ pé ó bá ara alé rẹ̀ sọ̀rọ̀ ní tó ń kàjọ́. Ànábì wá ń sọ fún pé. Ìdásọ́lá àádùkún fàlẹ́yàbẹ̀dà ubita hamidilá yíwá fánà ìhàlẹ̀ yìí. Oríṣẹ́ aláwọ̀ tó ṣe ìyẹn ọlọ́run tó parí ilé ìtàn. Fàlẹ́yàb bídábítá ní ìdílá ìwásánà ìrànlẹ́. Lẹ́yìn ìgbà náà. Súnmọ̀ ìsọ́lé alánàbí ìsọ́lọ́lá lè wọ̀sánlá. Ó bẹ́ pa lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ wá ṣe àsàlátù fún ànábì sọ̀lọ̀sà lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ó mọ̀ ọba àdùnbí máa ṣáà. Lẹ́yìn ni wà ẹ̀ṣẹ̀ wá tọrọ ń ṣe àsàlátù ẹ̀bùn mùsùlùmí ẹ̀rí pàwà kan ní ìsojú ti là ṣe ìrásìkò sẹ́ńtúrì tí a wà yí kọjá kẹ́nìkan máa wá da mùsùlùmí láàmú ọjọ́ Jímọ̀ lọ́jọ́ àkójọpọ̀ àwọn mùsùlùmí ọjọ́ Sunday ten ń pè jọ́ sọ̀rọ̀tù yẹn àwa kọ́la ní àwọn kírísítẹ̀nì wọn ní ẹ̀rí pàwọn ń bá wa dààmú jọ Jímọ̀ àti tiwa ẹ̀yin lẹ́yìn kóra yín sí wàhálà ń jọ Sunday tẹ́ náà tó lọ́n Sunday lẹ̀ fún àwọn Sunday ẹgbájúmọ́ ojúmọ́ àti àìníṣẹ́lọ́rùn ojú kòkòrò ó lé ojú olóńtà ìlàmù. wàmínà lè àdáàbì. ó ka ń lára kí n tẹ́pá fẹ́ bú yàn ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín. wàmínà lè àdáàbì. lára ẹ̀kọ́ yẹn náà rèé. aláàzìmù fi ìdùn án. wọ́n náà ní kí èèyàn dààmú rè é pé n tí mò ń bẹ̀rẹ̀ iṣẹ́ mọ̀ fọ́lọ́ máa ṣe. àkọọ́lá nábì sallallahu alaihi wasallam

bá ń ṣàdúrà kò gbọ́dọ̀ máa kánjú. Adamu ta ajílẹ̀ ìfẹ́ dùn án. Wọ́n máa kọjú pé ọlọ́run tí mò ń tọrọ ẹ̀ mo fẹ́ kò sì ti ṣe fún mi kọ́sẹ̀ tó parí ni o. Àkọọ́lẹ̀ fọ́lọ́. Mo ti ń pẹ̀jù lẹ́nu kí ní yóò. Kọ́dà ẹlòmí bàjá ni òun fún ọlọ́run ní ojú ìdílẹ̀. Tí ó bá fi lè ṣe báyìí, òun ò fẹ́ máa àwọn míì tẹ bàjẹ́ ní ìgbéraga àdádálẹ̀ wọn àwọn ti bá dé bí pé lọ́dọ̀ ọlọ́run àwọn àwọn ti bá dé pìlà ìǹsà alàlílà ọ́ ti yánà bá a bá béèrè àgbọ̀rọ̀ bí kólóhùn fún wa ojú ò tí ọlọ́run. Ádámù ìtàájú rẹ̀. Bàbá àbá bí nìkan tó wá lóhùn fúnrú àwa ìtàlẹ́ òhà fún. Ìgbéraga nìyẹn ìsọkúsọ ni ọ̀rọ̀ tí ò Rárá o, Àwọn àwọn ṣe Àdàmú tààrin jù lè ní ìjọba rẹ̀. Àwọn lórí bá ní sí ọ̀rọ̀ wọn ìyàtọ̀ sí jẹ́ àgùntàn. Àdàmú tààrin jù lè fi dùn ààrẹ. Bó bá ń tàjọ ìgbogbo ìmọ́mẹ̀ fi kan ọ̀jọ̀ mọ́ yín. Àkọ́lá sọ́lọ́lá rẹ̀ ìwọ̀sẹ̀ láwọn. Kọ́jú ń di àdúrà náà ló ń fa kí wọ́n ṣàdúrà kọ́ ṣe ìsìlámù díẹ̀ lónìí kan tún gba bòmí lọ lọ́la. Torí pójú ń kọ́ wọn retí tó ń béèrè kò tí ì bọ́ sí. Abátúndà ń gbà ń bì kan náà òun náà bá tún tẹ̀lé wọ́n tún lọ bẹ̀ kò sí tó ń wá káàkiri mùsùlùmí nìyẹn gbọ́nà yẹ́sẹ̀ àrùn ọjọ́ kiri mọ́. Anábẹ̀ẹ́gbọ́ tá níbi wa sọ fòlá àlùsọ́nà. Yùsàjá búlé àdìkún málàmì yáwọ́jẹ́l. Arábìnrin ọlọ́run agbàdúrà nìkan ní. Málàmì yáwọ́jẹ́l. Ẹni tó bá yẹ kó máa ń ṣàdúrà kí dẹ̀ máa ń kọjú. Yẹkúlù dáhùn tó fọ́làmì yùsàjá bèlè. Alábìnrin wa ṣàlàyé ìkọjú yẹn fún àwọn sọ̀rọ̀ pé oníkéyàn máa ní mo ṣàdúrà nígbà tó lọ ẹwà rẹ̀lẹ̀ yá ní lọ́dìkọ́dì bíbá lọ́dì lọ́dìkọ́dì mẹ́fà ló ń lọ lọ́dì kò sí kọ̀kọ́ tó ń mí sójoojúmọ́ ni kódà wọ́n máa ń lọ méjì lóru mi ah òun mí sí lọ́dìkọ́dì lọ́dì yìí gan kò yí ẹ bẹ́ẹ̀ yẹn kọ́ gbogbo tí wọ́n tà ga kiri tí wọ́n là kòwé lẹ pósítà ṣe gbogbo ẹ̀yẹn tọ́pẹ́ ilẹ̀ lọ́dìkọ́dì yẹn tolú wọ́lọ́ wa ṣe kò ń gẹ̀ òru ó fasokò ṣòfò ni àdádálẹ̀ ló lọ ṣe yẹn ìyẹn ò kí ń ṣe ilẹ̀ lọ́dìkọ́dì kódà àwọn àgbàlagbà kan rẹ̀ wọ́n á nílẹ̀ lọ́dìkọ́wó mi torí ẹ̀ torí ìdí èyí ìyẹn kọ́lá láti kọ́ dé ìkan lé lẹ́yìn òun. wàmínà lè àdáàbì. mo gbàgbọ́ yẹ̀ sí ẹ dáadáa o. wàmínà lè àdáàbì. tó wá lọ bẹ̀rẹ̀ síwájú ẹnìkan lọ kúnlẹ̀ síwájú ẹnìkan yẹn wá lòun ń ṣàdúrà fún ẹ lọ́wọ́ dáwọ́ lé ẹ lórí wọ́n káwọ́ <laughs>

kéèyàn wá máa máa wà níwọ̀ntúnwọ̀nsì ìyẹn ní ká mú wá lánàá kéèyàn máa máa kọjá àlàáfíà àjọ àti ìdí. àdàmọ́ ní ti dá ìfi dùn án. ìyẹn gbọ́dọ̀ wà láàrin wọ̀ntúnwọ̀nsì má gbógun ta tó máa ń ṣàdúrà. ẹ má ṣàdúrà ní àjọ. yuhibbul mu'tadin. jẹ́rọ àwọn mùsùlùmí ìlànà ẹ̀sìn wa ó mẹ́kọ̀ọ́ àtòfin dání. àdúrà káwa máa ṣe láṣepọ̀ ká máa pariwo gbogbo ta anábì sọlọ sọlọ ní mi àìtìkà anábì wà níbi tó pàgọ́ sí nínú mọ́sálásí tó rọra ṣe tó fi ń sin lọ́hùn tó bá fẹ́ kírun jàmọ́ anábì á jáde inú àyè kan náà ló wà ní mọ́sálásí bẹ̀ tánábì wà sọlọ àlùsọlọ àwọn kan wá wà nínú mọ́sálásí pẹ̀lú rẹ̀ láwọn sàhábà tí wọ́n tọ́jọ́ ṣe àìtìkà tí àwọn pé ńgbà míì ńgbà tá a bá jọ kóra jọ pẹ̀lú aṣẹ máa mọ àwọn àlébù mi tó ṣẹ́kù lára ẹni tá a jọ ń ṣe ni mọ́ àmọ́ àlébù mi tó wà lára jọ̀mọ́ mi ibẹ̀ náà nànà bí ti mọ̀ páwọn ẹlòmíì tún ṣàṣìgbọ́yé níbi àwọn àdúrà wọn tí wọ́n máa ń ṣe sallallahu alaihi wasallam eléyìí wá ń tilawa alukur'an ó ń fohùn tó ga òfin ṣe ń pariwo eléyìí ń ṣàfikàr òun náà ń pariwo sí eléyìí wá ìyẹn ń ṣe nọ́fìlà ó ń kinu eléyìí náà ń pariwo ṣe ànábi wá rọra ká bí kọ́tìn tó fi kọ́fà ara rẹ̀ bí kéèyàn wà lábẹ́ net ó wá kakúrò báyìí díẹ̀ sallallahu ànábi wá yọjú sí gbogbo wọn ó wá ní àhá ẹ bá ń lẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹnikẹ́ni inú yín bá ń pe ọlọ́run ẹnikẹ́nìkan máa máa ṣèdíwọ́ fẹ́nìkejì ọlọ́run tẹ̀ ń pè kí n ṣọba adití ó gbọ́n tẹ̀ ń sọ kí kó wá ṣe tiẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ kókè wá ṣe tiẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀yìn àfà níbo lẹ̀ ń ti wá rí ìtẹ̀ wá ń tẹ wá bẹ̀rẹ̀ tó pé ọ̀gbẹ́lẹ̀ alhamdulilayi ẹ̀ tẹ́ máa fi ń bẹ̀rẹ̀ àwọn àdúrà ẹ máa sọ pé kí ni tẹ́fí bẹ̀rẹ̀. ayé fún alúlọ òbí àdàbí kan bàbá ojú sẹ́gbìrú rọ́bà kan. wọ́n mọ̀ nínú òru kánà gọ̀ọ̀bárọ̀. ọlọ́run ṣàánú rẹ̀ adúpẹ́ fọlọ́hún ohun súnà náà rèé.

tẹ́bá ti kọ́ wọn tán ẹ̀tí wọ́n lẹ̀ kí kó wa lọ ṣe. iná òòlà yóò fi bó lémò ìtàdí. nínú àtìdá lè nínú àdúrà náà ni àtìdá níbi àdúrà ṣíṣe nínú rẹ̀ náà ni kéèyàn kó kó lóò fi ṣàdúrà fún èèyàn kó tó wá ní kó mú wá. ṣọ́lọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ ná. ṣèbó ló ṣàdúrà fún ni. tí ẹ pàápàá ṣọ́lọ́run ti gbà tẹni tó lọ ṣe mí ṣọ́lọ́run ti gbà ìwọ

àwọn kùnfà kan wà tájú àfi máa ń sáré ń gbà àwọn kan wà ó hàn àwọn kan dẹ̀wà ó pamọ́ àwọn ẹ̀ tó hàn nínú àwọn okùn pàtàkì ìmúlẹ̀ àmàlì sọ́líhà. wọ́n máa ṣiṣẹ́ rí. jẹ́kìdì

onípótó náà bá kanlẹ̀kùn tó ní kọ́lọ̀hún ṣínà fún ọlọ́run á ṣínà fún tí ìyànà bá jẹ́ni tí máa ń dínà mọ́ àyàn tó ń ṣe ìkà fún yàn tó ń hùwà bàjẹ́ tó ń ṣe ọlọ́run tó bá pe ọlọ́run ọlọ́run ọbọ̀ ní dalóhùn eléyìí jẹ́ àkọ́kọ́ nínú okùn pàtàdó àfihàn gbà ẹ wúra yín wò ná aláàgbà yín tẹ́ ní kò gbà yẹn ó lọ́wọ́ nǹkan mí inú. wọ́n sì rìn máa si àsìmá ilá ìwà sífà àti ìhìn. bákan náà kí lẹ fi ń pè ọlọ́run sórúkọ ọlọ́run lẹ fi ń pè ọlọ́run. àti àwọn àdúrà kan fún yà á mú sàkápò àlábùyá sòtì ní kàkìnìkan ṣáàbí yẹn nínú olówó àwọn àdúrà oríṣiríṣi Ẹ̀yin ń dá òtò orúkọ ọlọ́run nílẹ̀ fún àrùn pé nǹkan mí tó àtúntún ju orúkọ ọlọ́run lọ. Wọ́n ní ìlànà sí bá bí i fásọ́lá tó lánà bí i sọ́lọ́lá lè wọ̀sẹ́lá. Ìdàkùkọ lẹ́ẹ̀kan náà pé sísọ̀tọ̀ láti fún ànábì ní ìṣẹ̀fà ìgbà. Bákan náà nínú tí àdúrà fi máa ń gbà ní kíyàn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọ́lọ́run. Ọlọ́run mi náà mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Wọ́n Ìta fẹ́ fi parí rẹ̀ lónìí. Ìgìtì náà mú lá ọkọ̀ tí fàdílà. Ìta máa pẹ̀lú jíjẹ́ fún wa. Ìgìtì náà mú lá ọkọ̀ tí lè fàdílà. Kíyàn tún lo kíyàn bá fẹ́ kájú àwọn gbà, ẹ̀tẹ́ ti gbélé náà dáadáa. Kíyàn lo àsìkò tájú àtún máa ń gbà, àwọn àsìkò kan àti jẹ́pọ̀ àwọn àsìkò tó lọ́lá. Tí ó pé tíyàn bá ṣàdúrà láwọn àsìkò gbà náà, Ọlọ́run máa ń gbà ò. Nílé omi wọ̀ lẹ́yìn náà. Ó wà lójoojúmọ́. Ó wà ní gbogbo ojoojúmọ́.

títí dìgbà tálífàjáde máa fi yọ láàárọ̀ ní aago márùn-ún kọjá àsìkò yẹn hours tó wà ń bẹ̀ yẹn ẹkùn divide sọ́nà mẹ́ta ṣẹ́rí méjì àkọ́kọ́ òǹkọ́ ìkan ọ̀ṣun tó ṣẹ́kù nígbẹ̀yìn yẹn tó túmọ̀ sí pé èyí tó súnmọ́ àsìkò láti bí aago méjì kọjá wá sísàlẹ̀ mẹ́ta mẹ́rin tí gbogbo àsìkò yẹn àbí ká aago méjì tiẹ̀ tó lù ń gbà míì ó depend tẹ́ bá ti divide ẹ̀ bẹ́ẹ̀ ìgbà yẹn gángan náà lọ́bí sọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń wá sọ́mọ̀ táyé ó máa wá sọ̀kalẹ̀ fúnra ara rẹ̀ láti inú ọlá rẹ̀ kì í ṣe ń tó rọrùn láti rí láti fíìlì kó ti débẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ kámọ̀ kó máa ń wà ń bẹ̀ lójoojúmọ́ àwọn máa bẹ̀rẹ̀ tí kò wá bá ń fẹ́ àsìkò gbàdúrà ni ò má sùn وَبَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ Ilé tó wà ní pẹ́lẹ̀ ò tí mọ́ nìyẹn. Ìtò tó wá wà ní pẹ́lẹ̀ tún ti wá mọ́. بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ Gbogbo ìgbà tí wọ́n bá ti pèrún kí wọ́n tó ṣèkọ́mọ̀. Láàárín fún wọ́n pèrún tí wọ́n fẹ́ ṣèkọ́mọ̀ àsìkò àárín yẹn wọ́n bá àsìkò díẹ̀ yẹn àsìkò gbígbàdúrà ni. Wọ́n bá ń tẹ́lẹ̀ odò. Wọ́n láàrin kún wá kí ká tó kí àsìkò gbígbàjọ́ àníta gbọ́dọ̀ bí ọlọ́run lẹ́yìn náà nínú àwọn àsìkò náà dáa bá dẹ́rì òdú yìí àsìkò bàtà bá ṣàlọ́ra tán kí sá máa fi tún rẹ̀ lónìí náà láti kọ́bìrì òru kọ́bìrì náà jẹ́ nínú àwọn òru tó pẹ̀lú ògùn ọlọ́run àdúrà tí wọ́n bá ṣe ń gbà náà ọlọ́run máa ń gbà. àtàhàzà òbí dùn án ìwà tẹ̀sílẹ̀ rí i. ìmáàmù ṣáfì ni ṣé wọ́n ń pàdúrà ṣeré ni. àtẹ̀sílẹ̀ rí i. táwọn ṣẹ́nu dẹ́bùnù. وتزدريه مفضع شرمه أتعزه بالدعاء وتزدريه وما تدري وما تدري بما صنع الدعاء إليه لا نعم في التسواج لا إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.